náwó alẹ́ yìí káwọ́mù àkọrù wọ́n ní ẹni tó wá ran ànábì lọ́wọ́ lórí kùránì yẹn káwọ́mù àkọrù wọ́n ní àwọn èèyàn kan míì àwọn èèyàn kan tún wà àtẹ́gbẹ́ àwọn ni wọ́n ran ànábì lọ́wọ́ lórí ọ̀rọ̀ yẹn pé ànábì gangan fúnra rẹ̀ ò lè dá ọ̀rọ̀ yẹn kọ báwọn ṣùgbọ́n àwọn èèyàn kan wà ló jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ ẹni tó ṣe wípé ó ànábì sí asálàm tó ń lọ́rọ̀ ànábì lọ́wọ́ ẹ̀rí wọ́n ní ló sọ ọ̀rọ̀ yìí ẹni tó sọ̀rọ̀ yẹn ni ànádínú àwọn tó kún so wọ́n ní òun gẹ́gẹ́ lọ́kọ̀ wò pé bàbá ànábì sí asálàm ka ànábì ń ka kùránì fáwọn nílẹ̀ mẹ́kà. ànábì ń ka kúránì fáwọn èèyàn nílẹ̀ mẹ́ka náà wọ́n pe ah ànábì wàá jókòó àwọn èèyàn àwọn sọ àwọn kan àwọn gbọ́rọ̀ ànábì yóò máa ṣàlàyé ọ̀rọ̀ fún wọn oní àwọn pé òun ti máa tó wọn fi máa ànábì sàlám ó wá lọ sí àyè kan tó ń pè ní hírọ̀ ìlú kan tó ń pè ní hírọ̀ ìlú yẹn ló wá lọ ìgbà tó wá débẹ̀ ó wá ní àwọn ọba tó ti lọ àwọn ọba àwọn pàṣẹ àtó ti lọ àwọn ọba àwọn Persian àwọn Persian empire àwọn ni wọ́n ti kọ́kọ́ jẹ́ ìjọ àwọn tó ti lo agbára lórílẹ̀ ayé nìyẹn àwọn Roman empire àwọn tó ti lo agbára lórílẹ̀ ayé nù wọ́n wá ní àwọn ọba wọn tó ti lọ kí wọ́n máa sọ ìtàn wọn fún òun wọ́n máa sọ pé ọba ìjẹfà bó ti lò gbèsè ayé rẹ̀ kí wọ́n sọ fún òun ọba ìjarun bó ti lò gbèsè ayé gbogbo àwọn ti Roman ọ̀rọ̀ àgbà ìlú yẹn ló wá lọ ó wá lọ gba gbogbo àwọn ìtàn yẹn ó lọ gbàjọ hmm. ṣùgbọ́n tó wá gba ìtàn yẹn jọ òun náà wá sí Maka òun náà wàá gbé alikọ tiẹ̀ náà lẹ̀ tánàbí náà gbé alikọ lẹ̀ sọ́nà gbé lẹ̀ lẹ̀ tánàbí bá ti ń sọ̀rọ̀ ìbára bá ti sọ̀rọ̀ tán ibẹ̀ ni ọ̀rọ̀ yóò jókòó síbẹ̀ tánàbí bá ti sọ̀rọ̀ tán ẹni ànábì ń parọ́ ni ẹ̀ tó wá gbọ́rọ̀ míì so nẹ́dọ̀gbọ́n àárísì ni onótùn á máa itan. ìtàn kẹ̀kẹ́ àwọn ènìyàn láti ti rí ìtàn báyìí ìtàn ọba róòmù tó ti lọ pé àwọn tó ti dálágbá ayé lọ onótùn á máa ẹni pé wọ́n sọ fún àwọn èèyàn so wọ́n ní ọbẹ̀ yẹn sì sọ fún àwọn èèyàn lórí àwọn eléyìí báyìí so wá rí i pé ọ̀rọ̀ wọn ò padà wá tà so lọ ẹ wá rí i pé òun fẹ́ ba kùránì jẹ́ káwọn yẹn ló bá mọ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ òun gangan ló sọ yẹn káwọn kẹfìrí tó máa gbé káàkiri òun ni òun dáná bí mo wá yìí irọ́ ní irọ́ ní wọ́n ni wàá hánà wú àléyìn kọ́ọ̀mù àkọ́rù àwọn èèyàn kan ló wà nàbí lọ́wọ́ so àwọn èèyàn mẹ́ta ni wọ́n á dá kọ́kọ́rọ́ ìkan nínú wọn náà ni adas wọ́n pe eh, wọ́n pe wọ́n pe ìkan nínú àwọn udas wọ́n pe ní udas so udas ẹrú kan lòun jẹ́ fún uwaiti ibùnú abdul uzza ìkan nínú àwọn tán jẹ́ kẹfẹ́ nílùú maka ẹrú kan ni udas yẹn jẹ́ udas yẹn gba islam ní maka udas yẹn náà ó gba islam mọ̀lẹ́ sọ́lá wọn bá ń bọ̀ ní tó sọ́lá wọn bá ń padà bọ̀ ní eh, tọ́ if ni udas gba islam so orí òṣìṣẹ́ ọlọ́run ọba wọ́n lẹ̀ torí pé ìkan náà àwọn Yẹhudi lòun wọ́n ti ròyìn òṣìṣẹ́ ọlọ́run ọba bó ṣiṣẹ́ ọlọ́run ọba ti rí ìbàdí bí òṣìṣẹ́ yẹn báyìí ló ti gbà fún òṣìṣẹ́ yẹn o dò pé njẹ́ wọ́n ròyìn lára òṣìṣẹ́ ọlọ́run ọba gangan òní yìí so ìkan náà àwọn tó yẹ pé wọ́n gbà tó yẹ pé wọ́n sàbẹ̀sẹ̀ sóṣìṣẹ́ ọlọ́run ọba nìyẹn ẹnìkejì náà ni Yasar Gulamu Amir ẹrú ẹnìkan náà jẹ́ Amir ni so àwọn kan ní pé ẹrú ẹnìkan náà ń pè ní Allahu ni àwọn kan ní Amir ni ọ̀gá rẹ̀ àwọn kan ní Allahu ni ọ̀gá rẹ̀ so ìyẹn náà jẹ́ kan náà àwọn Yẹhudi tó yẹ pé ó jẹ́ ẹrú tó pé ó wà ní abẹ́ nìkan náà àwọn tó wà Mákà so Yasar bunu adrami yìí ló kọ́ ẹ so ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n lọ gbọ́ ó tún jẹ́ pé òun kò ṣe ọlọ́run ọba òun náà gba Islam so òun náà jẹ́ ló gba Islam eh, àti Jabru mọ́wúlá amin wà lóhun wọ́n ní pé nìkan tó wá ń jẹ́ tó ń jẹ́ Jabru òun náà ni pé mọ́wúlá amir òun jẹ́ ẹrú fún amir àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí min alikita gẹ́gẹ́ bí Ibn Abbas ti sọ fún wa nínú àwọn alùkìtàbì ni wọ́n àwọn èèyàn yìí mọ̀ nípa tàwùrẹ́ ìtàtẹ́tẹ̀lẹ̀ tán dẹ̀ máa sọ nípa ọ̀rọ̀ Musa fáwọn èèyàn nǹkan tó wà ní tàwùrẹ́ dàwọn máa kà fáwọn èèyàn bẹ̀tẹ̀ ẹrú ni wọ́n nílẹ̀ Mẹ́kà ṣùgbọ́n lọ́wọ́ bá lo sáàbí dáwà ní sàlám ó wá sọ wọ́n di ẹni tó ṣe pé ó nígbàgbọ́ tí wọ́n di mùsùlùmí so wá sọ pé kí lóun fẹ́ fi kun rọ́nú ó ti wá ronú ronú ronú lọ wọ́n ní àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ní àwọn ẹ̀kọ́ ìgbà tó jẹ́ pé tán àwọn tó ṣáájú lọ pé àwọn ní àná bí lọ́wọ́ tó bá wọ́n pé kó wọ́n purọ́ bá nàbí bá wọn. ọlọ́ni wà kọ́ lálẹ́dínà káfàrú ọlọ́ni àwọn kèfèrí ọ̀rọ̀ tí wọ́n sọ ni pé iná àádá ìlà ìfukùnẹ́fùtàrọ̀ ọlọ́ni wọ́n ní ọkùnrán nìyó irọ́ ni ànábì ló wú wàhánà wú alẹ́ ìkọ́wọ́mù àkọ́dún tó bá ti wá ń tán àwọn tí ń ràn lọ́wọ́ pé èrò ah, yẹn dá pọ̀ àwọn náà ni àwọn èèyàn míì àwọn tá a dá kọ yẹn báwọn ni ó ń ra ní fisẹ́ lọ́wọ́ náà ọlọ́wọ́ ni kìnnìkan. kọ́díjà òdòlímọ̀ wàzúrọ̀. ọlọ́ni ọ̀rọ̀ tí àwọn èèyàn yìí ń sọ yìí ọlọ́ni wà kọ́díjà òdòlímọ̀ ọlọ́ni àwọn kèfèrí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí zulman ọlọ́ni wọ́n mú àbòsí láwọn tó ń já wọn kèfèrí ní ọmú wáyé ọlọ́ni pé àbòsí nǹkan tí wọ́n ṣe wọ́n mọ̀ pé kóra ní òdodo ni so wọ́n ráwọ́ pé ọ̀nà wo làwọn fẹ́ gbà ó wọ́n sì máa wọ́n rẹ̀ pé ọ̀nà wo la fẹ́ gbà parọ́ mọ́ kóra ní àwọn tó ń já wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí dáàmú pé ah, wọ́n sì ń wá ẹnìkan tí ó lè àìmọye olórin tó ti wá tán ní kọ́ lọ wọn pa kóra ní pé ṣé kúránì ìjọ orin olórin yẹn ó dé yóò ní kò jọ orin kò jọ orin àwọn tí ń gbórin ti gbẹ́dígbẹ́ kò jọ orin àbáyé onídán tí ó dé yóò ní kò jọ idán onídìí àwọn yẹn ló ń dé táwọn yẹn lọ bá wọn ti lọ bá wọn dẹ́kun wọn lè sọ̀rọ̀ jù nínú gbèsè àdẹ́kun wọn wọn jẹ́ ọ̀jọ̀gbọ́n wọn lọ bá wọn pé kúrò ní kúránì ti jẹ́ kò ní yá àwọn tíyẹn náà àwọn náà kan sáà wá kankan pé ẹ sáàjà tiẹ̀ sọ kankan fáwọn èèyàn tó wá bá wa tó kí wọn fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ kó sọ pé ẹ̀tọ́ wá látọ̀dọ̀ rẹ̀ ẹ̀ tó jẹ́ pé kí wọ́n mọ̀ pé ẹni tó jẹ́ pé kò ju ẹnì kankan tó ń bẹ láyé bì ni ọlọ́ni wà kọ́ ni já òzùlùmọ̀ ọlọ́ni àwọn tán já àwọn kèfèrí ọlọ́ni irọ́ ni wọ́n pa àbòsí ni tí wọ́n mú wáyìn tó bí wọ́n mú òdodo tí wọ́n bá mú òdodo tí wọ́n wá tẹ̀lé òdodo náà pẹ̀lú ẹ̀ní ẹ̀sàbòsí ẹni tó ń sọ̀rọ̀ yìí gangan tó ń sọ sẹ́nu àwọn èèyàn àbòsí ni tó gbé ọ̀nà àwọn òun fẹ́ kanta Islam ọlọ́run wà ní kórì kanta ọ̀nà àwọn ọ̀nà òun tó fẹ́ gbà ọ̀tún àlọ́gbọ̀n náà ọlọ́run àbòsí ni tó sì yẹn kéèyàn ó mú òdodo kọ́ máa parọ́ àbòsí lè yẹn sí ọlọ́run wọn tún wá mú wá zúrọ̀ ọlọ́run irọ́ ní jẹ́ zúrọ̀ ọlọ́run ah irọ́ làwọn tán jẹ́ àwọn èèyàn yìí ẹ̀sọ́ pé wọ́n pè ní ṣahadatu zuur ẹ̀rí irọ́ ni wọ́n pè ní ṣahadatu zuur ọlọ́run wà zúrọ̀ ọlọ́run irọ́ tó fojú hàn ni wọ́n pè ní zúrọ̀ ọlọ́run ni àwọn tán jẹ́ àwọn kẹfìrí pamọ́ ìsìn pamọ́ ní pamọ́ àdàbí kùránì ní irọ́ wọ́n ní sàlámì ni ẹ onírọ́ nìyẹn tí wọ́n wá fẹ́ lọ́mọ àtàṣe ẹ̀mọ́ kí ni o àwọn tán jẹ́ so wọ́n wò pé ọ̀nà wo la yẹn lè fi nígbàgbọ́ wọ́n yẹ pé àwọn yẹ̀rú nínú ẹ̀dẹ̀ ni wọ́n mọ̀ ń pa tí àtọ̀sájú lọ wọ́n pé àtàbá ah, tún sọ báwọn àyẹ̀bẹ̀ nígbàgbọ́ sí pé ẹ̀ẹ́n eh, ṣé kíbi títí ń gbọ́ nu so wọ́n tún bọ̀ wá sí àwọn ọ̀rọ̀ míì wájú pé àníbi tí ò lè kọ tí ò lè kà wọ́n làwọn yẹn àwọn yẹn ni ọ̀nà àbí ẹ̀ máa bá ń kọ́ ẹ̀ máa bá ń kọ́ tẹ́ bá ti ń sọ ẹ̀ máa bá ń kọ́ ẹ̀ máa bá ń kọ́ tí wọ́n bá kọ́ tẹ́lẹ̀ àwọn kà fáwọn èèyàn àwọn yẹn náà àwọn yẹn wà kà fún àwọn kà fáwọn èèyàn ṣe irú ẹ̀rọ bá ní wà máa mú fún àwọn èèyàn kò lè mú fún àwọn èèyàn so ẹni tí ò lè rí nǹkan tóbi kan nǹkan mẹ́sẹ̀ ń pe nǹkan fún ẹ̀wọ́ olùwà láti ó ṣe so kọ́lọ̀ kó sànù wa so àwọn kèfèrí wọn ò ṣe tán àti gbọ́tọ̀ ọ̀hún ò sì ṣe tán àti gbàtọ́ lọ́wọ́ ba ṣùgbọ́n nǹkan tí wọ́n ṣe náà ti ṣe náà ni pé bóò láti fi àìdá kan ọ̀rọ̀ ọlọ́run àwọn kan tá a máa gbọ́ yín mẹ́rin pé bóò làwọn kèfèrí ti fẹ́ fà àìdá kan ọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹ̀ náà máa wá bóò náà ti fẹ́ fà àìdá kan kùránì gbogbo ẹ̀ náà máa wá ẹgbẹ́ àwọn kèfèrí tó wà lórílẹ̀ ayé lónìí bóò ó di fà àìdá kan Islam àwọn tó ń ṣe islam bó wọn ò dìfà ìdáka kùránì bó wọn ò dìfà nàbì gbogbo àwọn tó ń ṣe islam tó bá múra bí islam ẹni tó bá múra bí ẹlẹ́sìn islam tó bá ní àmì islam lára bó wọn ò dìfà ìdáka kínní yẹn gangan ni ó wà láwọn lórí ẹ̀mí wọn. tẹ̀kọ́ wọn ò jẹ́ ká máa rí àmì islam ní nǹkan tó pé ìfà ìdáka yẹn tó bá ní rúgbọ́n lónìí ó ní bá ah, tẹ́rọ́rìsì yẹn so wọ́n mọ̀ pé wọ́n ti mọ̀ pé wọ́n sàfihàn kankan sàfihàn so tó ń jẹ́ pé kíní yẹn kò yẹ ṣe pé wọ́n á pé ah, dáadáa ni wọ́n fẹ́ pé kó sàjà burú káwọn yóò lè bá àmọ́ ṣe kíní o kó lè bá àmọ́ tẹ̀lé nǹkan tí Islam sọ so kọ́ lọ́ba kó sáàmì ẹnì kọ̀ọ̀kan wa ṣèkí tó lọ́ba fún ní kí a lè ní àǹfààní láti lè ṣe dé lónìí nìyí so ìta gbọ́ kọ́ lọ́njẹ́ kó ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní àǹfààní kọ́ lọ́njẹ́ kó wúlò fún wa èmi tí mo sọ àdáyé náà tẹ́ gbọ́ lọ́njẹ́ wúlò fẹ́ wa subhanaka wọn á fẹ́ bẹ̀rẹ̀ pé sí àlèkà àwọn tó ń jí òṣùwọ̀n nǹkan tó ń ta ọjà yẹn fún sí àlèkà àwọn náà máa ń lé àwọn tó ti pé wọ́n jẹ rìbá. sọ àwọn bẹ̀rẹ̀ bàbá mi wọ́n béèrè pé àwọn tó ń dín òṣùwọ̀n kù ọ̀tọ̀ làwọn tó ń dín òṣùwọ̀n kù ní titi wọn gẹ́gẹ́ lọ́mọdé sàlàyé wọn nù Qur'an àwọn tó ń dín òṣùwọ̀n kù wọ́n wà lọ́tọ̀ tọ́lọ́mọ bá sàlàyé wọn bó dẹ̀ láyé ànábìsí àṣàlám àwọn ilé ìjẹun tó gbajúmọ̀ àwọn tó ń dín òṣùwọ̀n kù gbajúmọ̀ láyé ànábìsí àṣàlám àwọn tó gbajúmọ̀ láyé ànábì sàlám ni àwọn tó ń jẹ rìbá so rìbá wà láyé ànábì sàlám ibù gan ẹ tó ń kó ànábì Abbas òun gangan wa yáyàn lówó so <laughs> òṣèlú ọmọ ní nígbà tó sọlá gba mọ́kà tán ó ní rìbá tí mo kọ́kọ́ jẹ́ pé mo gbẹ́sẹ̀ lé tó jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ Abbas lówó so tó jẹ́ pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ báyìí tó yẹ pé yóò fún tọ́jú owó èlé kọ́ wọ́n fún padà mọ́ so bẹ̀tù orí owó rẹ̀ kò sọ wà lákùnrin oṣù àmúwá àlékún wọn ló ti sọ́nà bá gba mọ́kà tán ni gbogbo àwọn tó yáyàn lówó tó jẹ́ pé bóyá wọ́n yáyàn ní bíi twenty thousand tẹ́lẹ̀ àwọn ọmọ gba ten thousand lórí ẹ̀ èyí tí wọ́n ti san sẹ́yìn ó ti tán pọ̀ bọ́ ọ̀sẹ̀ kan mímọ́ wọ́n fún wọn ní owó tí wọ́n jẹ gẹ́lẹ́ oníkíni òrùsù àmúhalẹ̀ ni wọ́n dá padà so rìbá wà láyé anabisa salam so rìbá ó yàtọ̀ sí àǹdí nǹkan kù rìbá méjì olówà rìbá kan wà dẹ́kun wọ́n ń pè ní rìbá ànàṣẹ́hà rìbá tí wọ́n pè ní rìbá ànàsíà òun náà ni rìbá èyí tó jẹ́ wípé rìbá tó jẹ́ wípé apẹ́ nìkan ní ìlọ́ra adìlé ẹnìkan pé kó má ti sanwó pé kó san nígbà kan so tó wá jẹ́ pé ẹni yẹn yóò máa jẹ́ ẹni tó ṣe pé yóò máa san owó kan lórí nǹkan tó fẹ́ san yẹn so rìbá rìbá yẹn náà ń pè bá rìbá ànàsíà nìyẹn bẹ́ẹ̀ rìbá fọ́dúlù òun náà ni pé a fẹ́ ṣe pàṣípààrọ̀ nǹkan méjì àwa fẹ́ kíkan ó lékún ju kejì lọ àgbọ̀rọ̀ sínú Islam a fẹ́ fi ẹran kan a fẹ́ fi oúnjẹ kan pààrọ̀ oúnjẹ kan kóńgò kọ̀ọ̀kan náà gbọ́dọ̀ jọ jẹ́ lọ́jọ́ pé àwọn kan wà dé kí wọ́n máa ń ṣe owó jọ lẹ́lẹ́ báyìí tí wọ́n máa ṣe àwọn èèyàn lówó àwọn èèyàn kò tẹ́ntẹ́ wọ́n kò bí wọ́n kò bí owó kan wá wọ́n kò bí owó wá àwọn èèyàn kan fẹ́ fún wọn agẹ́rán so wọ́n àgbà Islam fọwọ́ máa gbogbo àwọn eléyìí so riba yẹn riba alifọ́dúlù ni so iye tí o fẹ́ ṣẹ́wó o mú one thousand wá one thousand náà wọ́n ṣe fún ọ so wọ́n ti sọ pé èmi tí mo fẹ́ ṣe owó màá yọ iye báyìí bẹ́ẹ̀ torí owó owó agán náà mo fẹ́ kó fún ọ àbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ló ń jẹrà rẹ̀ fi ṣe pàṣípààrọ̀ ara wọn àbọ̀rọ̀ báyìí eléyìí ni rìbá nìyẹn èyí tó jẹ́ pé èèyàn dín nǹkan kù èèyàn fẹ́ tajà fún èèyàn fẹ́ rajà lọ́wọ́ èèyàn ó wá kó nǹkan tó pọ̀ sínú èèyàn tó fẹ́ raṣọ lọ́wọ́ èèyàn náà tó yẹ ìtàkùtà lè yẹn tà fún ó wá jẹ́ kéèyàn tó wá jẹ owó yẹn mọ́lẹ̀ ju bó ti lágbára lọ ìgbà ìgbà náà dẹ́gbẹ́ aṣọ tí ò ju hundred naira lọ wọ́n ìtàfẹ́ lómi ní one thousand naira àbí wọ́n ta fún ní ten thousand naira so lọ́dọ̀ àwọn èèyàn tẹ́ pé kò sẹ́ni mọ̀ kankan eléyìí ti kọjá àlà náà so bí wàá déyàn gba ẹ̀tọ́ mẹ́ẹ̀nìyàn ọlọ́ni wàlá tábọ̀ àṣù àṣìyà so ẹ má máa dínkù àwọn nǹkan tó pé ó jẹ́ so látara bẹ́ẹ̀ eléyìí yàtọ̀ síra wọn rí bá àwọn méjì ó so ìyà kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyà rìbá àti tẹ̀tífìf ìyà méjèèjì náà ló lágbára wájú ọ̀nà tó pé kàbá ìkànnà ẹ̀ṣẹ̀ tó tóbi ní ẹ̀ṣẹ̀ méjèèjì ṣùgbọ́n tá a bá ní káwò rìbá tún jẹ́ ẹ̀ṣẹ̀ kan tó yẹ kó tóbi ju tẹ̀tífìf gangan lọ so wàhálà wàhálà. min alákọ̀ọ́kọ́ nínú béèrè tí wọ́n béèrè òun náà ni wípé wọ́n béèrè wípé àdìsí kan wà pé látẹ̀káfà ilá fi sàlásàtì mọ́sáàjì so pé kò ní sí tìka àfàyàfi ní mọ́sálásí mẹ́ta so àdìsí yìí gẹ́gẹ́ bí àfáwa àṣẹ Nasruddin Albani gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́ yé òun náà ni pé àdìsí yìí ó tá bá ní pé àwọn ń wò pé àdìsí tó yẹ pé ó ní síhàn ni ó lálàáfíà so látara bẹ́ẹ̀ yìí ti káàfù lọ́dọ̀ ti tàwọn wípé yóò máa jẹ́ nǹkan tó yẹ pé èèyàn ṣe ní mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta téèyàn bá ti wá ṣe ní mọ́sálásí mi tó wá lọ sí mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta àwọn gbà pé lọ́dọ̀ ti ta àwọn èèyàn sí ti ká so àgbóyé táwọn gbóyé nìyẹn àwọn nìkan kọ́ ni wọ́n jẹ́ àáfàá tó yẹ kí wọ́n máa ka àdìsí yẹn tó máa gbá àdìsí yẹn yé fún wa so àwọn àáfàá mi náà tó ti ṣáájú lọ àwọn náà sọ nípa àdìsí yẹn so níní báwọn ti sọ yẹn àbáwọn tó bá tún jẹ́ àwọn ọmọ lékè wọn ni ó tún máa sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn so àwọn àáfàá mi tó tẹ̀lé wọn lẹ́yìn tí wọ́n ti ṣáájú lọ wọn ò sọ ọ̀rọ̀ báyẹn gbogbo wọn ni wọ́n gbà wípé kò sí itikafu lẹ́tọ̀ nínú àwọn masalasi tó jábá wọn tẹ̀fsir gbogbo tẹ̀fsir pátá yanyan a máa bá mẹ́rin pé àwọn afá náà nípa itika kódà àwọn ẹ̀dẹ̀ ní sàlásà tó mọ̀ sáájì nínú tẹ̀fsir kankan nínú àwọn afá tó ti sáájú lọ tẹ́ ń sọ̀rọ̀ itika níbi ayàtọ̀ ti sọ̀rọ̀ itika fún Ramadan ẹ̀ ní bá sàlásà tó mọ̀ sáájì níbẹ̀ so wọ́n tún àkìfún náà fílì masáájì aláwọn afá bá so tẹ̀síìrì ni pé àwọn afá kan gbà pé gbogbo mọ́sálásí ni àwọn kan gbà pé ni so ẹ̀yìn ọlọ́run pé àfi mọ́sálásí mẹ́ta ṣùgbọ́n gbàdúrà dẹ́yìn ọlọ́yin làwọn yẹ̀rọ pé àdìsí àwọn mádìsí wa pé mọ́sálásí yẹn lóye kó jẹ́ pé àfẹ́ àwọn mọ́sálásí mẹ́ta so àgbẹ̀yẹ àwọn apá àdó ti ṣáájú lọ ó wà nílẹ̀ àgbẹ̀yẹ tiwọn náà wà nílẹ̀ so àgbẹ̀yẹ yẹn gbọ́dọ̀ takora wọn ẹ̀wọ̀n pé àgbẹ̀yẹ tó ń gbọ́yé nìyí yóò tẹ̀lé àgbẹ̀yẹ tó gbọ́yé kò ní sọ pé nǹkan náà yòókù gbọ́yé kò dáa ìwọ kò sí ọ̀rọ̀ kan tó jẹ́ nọ́ọ̀sì lójú odidi tó yẹ pé ó mú nǹkan yẹn wá bẹ́ẹ̀ ènìyàn ẹlẹ́gẹ̀ẹ́jì ni pé pé àwọn nìkan náà ni wọ́n jẹ́ lọ́sẹ̀ pé sọ pé àdìsí wa sahih so àdìsí ó láwọn ibi tó kù sí kò sáwọn afá aládìsí tó débẹ̀ tó sọ pé àdìsí níbi tó kù sí ṣùgbọ́n ẹjọ́ ní ìmọ̀ àdìsí pẹ̀lú nǹkan tán gbọ́n ọ̀dẹ̀ àdìsí rẹ̀ afá wọn ni kò kéńgbà náà tádìsí bá wà lálàáfíà níta àmọ́ ní pé gbogbo mọ́lá sí mẹ́tẹ̀ẹ̀ta ló ní oore tó pọ̀ jù tí ẹ bá kírun bẹ́ẹ̀ àyẹ̀wò tó yẹ kí zúrù ibi kàdé yẹ kí ó yàtọ̀ sí àwọn lóbi pé ìtìkáàfù yẹn àwọn mọ́lá sí mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò lóore ju àwọn ìtìkáàfù tó kù lọ táwọn ẹ̀dá dá tún lè mọ̀ náà ni pé àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà káàkiri orí ilẹ̀ ẹlẹ́ tí ó rọrùn fún ọ láti wá ṣe tìkáàfù ní maka àbí Mẹdínà àbí tí mo dá sí tẹ́lẹ̀ ṣe tìkáàfù ní gbèsè ayé wọn kí wọ́n tó kú mẹ́ ìmọ̀ náà ti wá ṣe tìkáàfù so tí ó dẹ̀ kó rẹ̀ pé inú ìlú kan wọn ò ṣe tìkáàfù mẹ́nu Ramadan so ìdọ́ yẹ kó jẹ́ nǹkan dẹ́gbẹ́ máa kọ́ mọ̀ dẹ́ pé látìgbà táwọn tí wọ́n ti wà á lẹ̀ three hundred years àwọn tó ṣáájú lọ ẹ kó jẹ́ pé àwọn àdúgbò kan rẹ̀ káwọn èèyàn nífẹ̀ẹ́ ṣe tìkáàfù tó yẹ pé nǹkan yẹn wọ́n wọn jà lé lórí tí wọ́n dẹ̀ jà lé lórí so ló fi jẹ́ pé á mọ̀ yìí pé yẹn téèyàn bá gbọ́ yé bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àwọn afá gba pé nínú ẹ̀sìn èèyàn lè dá tí gbogbo àwọn èèyàn tí gbogbo àwọn afá lọ wájú báyìí ẹnìkan ti sọ pé nǹkan tó ń gbọ́ yé ni tó bá yé dáadáa tó bá tẹ̀lé níwájú ọlọ́run yóò yóò yóò yóò rí ẹ̀san níwájú ọlọ́run ṣùgbọ́n dájú pé nǹkan táwọn afá bá gbọ́ yé nìyí tó ń dá gbọ́ yé yẹn yìí tó dájú pé ké téèyàn bá di jẹ́ tó ní mímọ̀ yìí táwọn jùmùúrù gbọ́ yé yẹn ló gbọ́ nǹkan tí bàbá sọ yìí òun wọ́n tẹ̀lé so that is báwọn afa àti sọ gẹ́lẹ́ ní náà afa tó sọ nípa usulul fiqh kọ́lọ̀ kó tó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ yìí dáadáa so ẹ̀rẹ́ kejì náà ni pé nínú àwọn gẹ́gẹ́ pé tún wà rampant tó yẹ pé lásìkò tá a wáyé náà ni pé àwọn yàgbá yìí pé tẹ̀fsíìrì ṣiṣẹ́ wípé àwọn kan tó sọ pé bídíà ni ṣùgbọ́n èmi sọ fún wa wípé kò kì í ṣe bídíà rárá ẹni tó máa má dìsí wa ni pé ẹni tí ó má dìsí wa ìbáàdà nígbà tí bá wa sọ̀rọ̀ ọlọ́mọba yẹn ẹni tí ó máa di ìsìwà yóò sọ fún wa pé àdìsí kan wà tó mú wá tó sọ pé nínú Ramadan Kùránì nìkan ni kí wọ́n máa kà ó máa di ìsìnyẹn níbi ó pé nínú Ramadan nǹkan tó máa ṣe nìyí gbogbo àdìsí tó wá pé ká bá ara wa sọ̀rọ̀ ọlọ́run ọba kò rí síkì ẹ̀ síbi kan pé kó ló fi sínú Ramadan bẹ̀tẹ̀ àgbóyè àwọn èèyàn wọ́n kàn máa láti jẹ́ kékeré wọ́n kàn gbé àwọn àfa lẹ́nu jó bíndé mi kàn rí kò tí iṣẹ́ tó bẹ́ẹ̀ iṣẹ́ tó lára iṣẹ́ tó lóore ni iṣẹ́ náà ṣe yìí ayé ọmọ mí ní kùránì àṣàlà yìí mí ní kùránì fáwọn èèyàn so kò sí nǹkan tó wà bẹ́ẹ̀ ó simple bàjẹ́ kò rújú rárá pékè òdodo nìkan náà ṣe. láti kẹ́kọ̀ọ́ láti kẹ́kọ̀ọ́ nìyí ó simple bàjẹ́ iṣẹ́ tó lóore ni tí ò sí èméjì bẹ́ẹ̀ wọ́n lè yóò ṣe wọ́n ti start attention àwọn èèyàn kúrò níbi iṣẹ́ tó lóore ìbàdàn ó mi gbà ní ṣe wá sí kankan ní Ramadan ìtumọ̀ tó túmọ̀ sí ni pé àní ṣe wáàsí kankan ní Ramadan wáàsí náà ni gbogbo àdúgbò kálukú ló lè ṣe ọba gbé kúrò nílẹ̀ kó mọ ibi ṣe wáàsí ó mọ̀ ṣe ó yẹ kẹ́kẹ́ àti wáàsí alẹ́ o àti wáàsí gíní kan kálukú kan máa wà pé yóò máa ṣe tìláwà yóò máa ṣe gíní ẹsẹ̀ ní síta àwọn yẹn síbi tí ó yẹ kẹ́ ẹ̀ àwọn yẹn sí so kọ́nà bá fáyàn lágbọ̀ọ́yé dáadáa ibi tẹ́ ẹ bá ti gbọ́ ẹ̀ gan ló yẹ kó wò fún ara rẹ̀ ìwọ́n wọ́n àìmọye nǹkan ní jáde láti ọ̀rọ̀ táwọn afá ń sọ téyìn ó ti máa lẹ́sìn sí because èmi lè bẹ́ẹ̀ takora wọn ó tún gbàgbọ́ yé sí àgbáyé ó tún rìn lẹ̀ sí nínú Ramadan kí ọ̀sọ́ yìí pé èèyàn lè báyẹn sọ̀rọ̀ Ọlọ́run eléyìí ó rú èmi lójú lẹ́yìn wọ́n sọ pé ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ kò tún wá ẹ̀yin àfa ẹgbọ́ ẹ̀jẹ̀ nìkan náà ẹ̀yin tún ní àmọ́ gbọ́ tẹ́fsì mọ́ o ẹ̀yin ẹ̀yin àmọ́ ta káàdì mọ́ kámọ́ ta àmọ́ lọ tẹ́fsì ni ẹ̀mọ́ wo fíìmù ẹ̀mọ́ ta káàdì yìí kẹ́ lọ tẹ́fsì lóore. so kọ́lọ́n kó sànù wa so kọ́lọ́n kó fún alágbòye ẹ̀sìn ẹ̀ yọ̀dá so níwọ̀n bá tẹ̀mí mọ̀ mo ṣàlàyé tẹ̀ tó bá nírú nǹkan báyìí kó mú tí àwa tèmi tí àtòmú àkàlẹ́ yọ̀kọ̀ọ̀kan kò sí èmi jí bẹ́ẹ̀ ní ìdẹ̀ mo ṣàlàyé tí mo bá mọ̀ nípa rẹ̀ fún un so kì í ṣe nǹkan tí èèyàn ń jẹ tí èèyàn ń jẹ àyàn lé lórí bẹ̀tẹ̀ ọmọ uh, tó ń fáwọn èèyàn láti jẹ pé kí wọ́n fẹ́ lé àwọn èèyàn kó níbi nǹkan kan pé wọ́n fẹ́ dì wọ́n fẹ́ táwọn tó ń níbi kan lè gbé nǹkan kan jáde wọ́n kọ́ gbé sọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn àwọn àfa kan pé ọ̀rọ̀ tí ìmọ̀ tó gbọ́ yé mọ̀ rèé o so àwọn àfa náà kọ́ gbé sọ́dọ̀ wọn ò lè wọ́n kàn gbé ọ̀rọ̀ kan jáde kó kàn máa sọ pọ̀ ẹ́ kórìí bẹ́ẹ̀ rárá mo gbọ́ ọ̀rọ̀ yìí o tefsir Quran ó wà nù ẹ̀bùn nìyí mo ti sí fún nìyí bàdá bá yẹn ṣàlàyé ti kà ó mọ̀ mọ̀ mẹ́ṣẹ́ rẹ̀ báyìí nínú apá àgbàdo pé tán ṣe tẹ́ nínú sọ ìfipì súnà ibi àwọn nǹkan tó yẹ ọmọ ṣe nínú ìtìkáàbù ni pé ẹ lè ṣe tefsir Quran fáwọn èèyàn tí wọ́n mọ̀ ka Quran tí wọ́n mọ̀ ṣe tí wọ́n mọ̀ sọ̀tún Quran fáwọn ẹ lè lè máa ṣe nínú ẹ̀ durusul ahadis ẹ máa kàn án dàdís ẹ máa sọ̀tún ahadis fáwọn èèyàn kí ọmọ ìṣòdìmọ̀ àdìsí àwọn èèyàn kí ẹ̀ka ìrìnlẹ̀ bá dìsí ànábì yìí kí ọ̀tún wá sọ pé ìṣekúṣe ló ti ń sè. àkí ọ̀dọ́ àti pé ibìkan inú ẹ̀yìn rọ̀mọ̀dán ẹ̀yẹ lè ṣe èèyàn lè ṣe inú rọ̀mọ̀dán ìpìlẹ̀ ẹ̀dí abẹ́ ṣe. so kọ́lọ̀ kó sànù wà ní kọ́lọ̀ kó fún wa ní. so kẹyàn tí nìjà rẹ ẹsẹ àdàmà bá àdàmà adáyìn kẹsàn obìnrin ní sinmi tí kà ní ẹmọbìnrin o. àwọn jẹ́ kí wọ́n ṣe kíní iṣẹ́ ọ̀rọ̀ kí wọ́n ṣe yìí ṣe yẹ ya pé tó bá tó bá ṣe ló kíní yẹn kó tó bá lọ sí lójú ọ̀wọ́n yóò lọ gbọ́ pa ọ̀rọ̀ kan tó dà fẹ́ ṣiṣẹ́ tó bá lọ wádìí wò lọ́wọ́ pé láì fọ́ ọ̀rọ̀ kan tó bá lọ pé irú ẹni yẹn pé wọ́n ní irun rẹ̀ àwọn tẹ́ pé ọ̀tọ́ máa fi ń ṣe iṣẹ́ jẹ́ ṣé pé ń ṣe lójoojúmọ́ tí wọ́n ti ń kírun náà ní oṣù máa tá o wọ́n ti bọ́ wọ́n o mo ṣe lónìí báyìí o alhamdulilayi amin àwọn akọkàndá ẹni pé ẹni tó lọ sọ́dọ̀ alágbègbà là ń sọ so ẹni tó lọ sọ́dọ̀ ẹni tó lọ béèrè nǹkan yẹn ìyà tó máa jẹ nìyẹn ẹni tó ń ṣe nǹkan yẹn gẹ́gẹ́ omi pé ìyà tí ó tóbi jù yín lọ níwájú Ọlọ́run so ló fi jẹ́ pé ìyà ẹni yẹn máa tóbi níwájú Ọlọ́run kí ló wà lórí ẹ̀mí ẹni yẹn ló máa dìtàmí ìyà tí ó jẹ níwájú Ọlọ́run tó wáyé pé ó mú kinní yẹn lọ́lọ́run tó ṣe ní ṣírìkùl akbar omi ìpò ti ba gbogbo ṣe rẹ̀ jẹ́ nìyẹn kò ní nǹkan wájú ọlọ́run yóò wọ́n náà àná pé kò mú ní ṣírìkùl akbar dẹ́kun tún ní gẹ́gẹ́ òun tún ní gẹ́gẹ́ kéékèèké kan tó ń ṣe kinní so yóò jẹ́ àwọn wájú ọlọ́run pé yóò lè kọ́kọ́ lọ́nu náà kó gbé àwọn òjẹ́ ní àlùjẹ́ náà. so alámìíràn nǹkan ọ̀sẹ̀ ni pé nǹkan tó dáa jù náà ni pé tá a bá ṣe àwọn kankan àdánpè ní sádùn zèrè à tá a bá kírun bẹ́ẹ̀ rún wa ò jẹ́ gbígbà kò sí èméjì mi lẹ́yìn ṣùgbọ́n tá a bá rí i pé àwòrán wà ń bẹ ìtàn kọ́ ni pé àwa náà kọ́ ṣiṣẹ́ tiwa náà èyí gẹ́gẹ́ because mi rò pé àwọn èèyàn sábà máa ń gbé àwòrán mosque ah, ah, eh, eh. so tó bá wá jẹ́ pé àwòrán bá wà ń bẹ it's better ni pé kí n fi máa lásì yẹn lé tẹ́ bá kọ́ lè ṣiṣẹ́ lé lórí kí n bá wọn yàn sọ̀rọ̀ bẹ̀tẹ̀ kí n ò fi ilẹ̀ yẹn ara ádàbí bẹ̀tẹ̀ nǹkan tó yàn fẹ́ ṣe ń gbà mí tí ò bá nítumọ̀ wà mí kò ní nítumọ̀ kéèyàn jẹ́ kí wọ́n mọ̀ kéèyàn sọ fún wọn pé ah ìtẹ́ gbé síbi bí ò ṣe dáadáa o so ó máa máa nílà pa díẹ̀ kì í ah, kò jẹ́ pé mọ́yásí kò jẹ́ mọ́yásí tó máa ń gbé eh, eh, ara iná mò ń sọ pé mo ní ẹ eh, yóò sọ pé ẹ náà ní pé mọ́yásí ò lẹ̀ ẹ̀ náà rí tó máa ń gbé àwọn fọ́tò síbẹ̀ ní kínní. Nam. àwọn tí wọ́n máa ń tí wọ́n ti pa ní. Wọ́n kọ́ mọ́ọ̀sì àṣẹ ní Ṣàngó ìtàdángbé ìtàdé yẹn wà mọ́sìkì wà nù. àwọn obìnrin kì í ta ẹ. ẹ wá ká àwọn afọ àmọ́ ṣe wá sí bẹ́ẹ̀ káwọn afọ wa ṣàlàyé fún wa wọ́n ní àwọn àyè míì tí wọ́n lè to àwọn kinní yẹn sí so òye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọlọ́run ọba láàyè ń bẹ náà ni so kọ́ ẹ kí wọ́n fún un láàyè ẹ kọ́ ẹ kí wọ́n yẹ bìkọ́ dẹ́n bá ń kírun náà téèyàn wọ àwọn náà sọ pé ká má ṣe máa lásì lọ́sọ̀ọ́ jù ó kún kọ́ dẹ́gbẹ́ àwọn apá sọ pé bí Madina gan ti rí yẹn pé ó ti pọ̀ jù ṣùgbọ́n àwọn ẹ̀fẹ́ sáfẹ́ pé àwọn atẹ́jà ara Saudi náà fẹ́ káwọn yóò fi nǹkan hàn ni àyàn kan wà wọ́n pé góòdì mọ̀dínà ìṣẹ́yìn ò ní jí gbé báyìí àwọn ẹ̀fẹ́ sọ́fẹ́ tẹ́lá dé ìkọ́ ọ̀rọ̀ <laughs> tí bá ń kírun ọ̀rọ̀ ọ̀rọ̀ àti bá ń wo góòdì báyìí ògbọ́n mọ̀ pé góòdì ìṣẹ́yìn ò ní já góòdì lọlé báyìí so wọ́n yà ṣe pé kọ́ wọ́n ṣe kọ́ wọ́n lè máa rí máa já mọ́ni because ọkàn yẹn ó ti kó níbi ìrùntàn yẹn yẹn ah. tẹ́wọ́ máa wo pé òṣèlú ọba ni ẹ má ṣe mọ́sálásí ní ọ̀sọ́jú so tẹ́ bá ti ṣe mọ́ṣáláṣí lọ́sọ̀ọ́ ju àwọn èèyàn èso wàá lo kinní yẹn gangan ó máa lo kinní yẹn ó máa ṣe lọ́sọ̀ọ́ fáwọn ó máa máa jẹ́ káwọn èèyàn ó máa jẹ́ tó ṣe yí pé wọ́n á máa á máa lérun kó lórí ẹ̀mí wọn kinní ọ̀sọ́ yẹn ni wọ́n máa wù ẹlẹ́nu bá náà bá gbé kinní owó ju bọ́ọ̀dù sí ibi iwájú báyìí tí bá ń kírun lọ́ba yóò tún lọ kàgbé alájí ah, ti dá ọ̀hún náà lọ́kẹ́ ọ̀hún náà so ìgbà wọn ni ó kàn rúkú gbẹ kò ní wọn dìbò ojú bẹsẹ kankan máa bìkọ ṣètọ́nù ni níta ẹ bá ń ṣe lọ́wọ́ náà ni ṣètọ́nù máa lò fún yín ṣètọ́nù máa ní ẹ̀kọ́ máa lásìkò strong kó dẹ̀ tóbi dáadáa kábàkú máa jọba strong lónìí ní sinmi àwòrán àti mọ́sálásí ìgbẹ́dọ̀ ìyá wọn yẹn ni ẹ̀kọ́ mọ́sálásí kó tóbi kó strong tí wọ́n á yẹ máa strong ẹ̀ nídìí kẹ́ dírẹ́sì inú ẹ̀ tẹ́tẹ́ bá lẹ́tà ìwọ̀n sáàdì túta ẹ̀ lọ àbí lóru àti lọ́sàn-án so kí ọlọ́run àná eléyìí so káyọ̀ wọ́n máa wọ bẹ̀ láàárọ̀ kan wọ́n wọ bẹ̀ lọ́sàn-án so ẹ̀kan gbáàgó kan ní ẹ̀bá gbé lọ gẹ́ mọ́tò fún mi bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí àwọn èèyàn lónìí wọn ó ti ṣe lọ́sọ̀ ju bó ti yẹ lọ. so wọ́n àti pé kíni àwọn tó wá dé kí wọ́n máa ṣàǹfààní ní mọ́ṣáláṣí ọlọ́run gẹ̀ wọ́n ṣàǹfààní rẹ̀ ilé ọlọ́run ọ̀rọ̀ ẹ̀ kó wà ní ní nǹkan lẹ́pẹ́ yóò wà nílẹ̀ but bí ilé ayé ti wá ń lágbára sí ó yẹ kí àwọn èèyàn kí wọ́n máa wà nínú ìnira tó pọ̀ gan ìsìtẹ́ẹ̀mù kẹ́kẹ́ yẹn àwọn èèyàn wà nínú kí ámúnú wa kí fọkànbalẹ̀ wà ìjọba gangan kò provide ìfọkànbalẹ̀ security so ó yẹ kí ìlú ó bàjẹ́ tí ìlú bá dáa gbogbo ẹbẹ ìkálukú máa múùfù lọ bó bá ti wù so èèyàn lè wọnú bí èèyàn lè jáde mọ́tàlásí nǹkan dẹ́gbà ti ṣe lọ́sọ̀ọ́ jù tẹ̀lé kọ́ dáadáa tó rin ilẹ̀ dáadáa wọn ò sáà lè ṣe ọ̀dà ara rẹ̀ wọn ò sì lè mú gbogbo àwọn kan tẹ́ sílẹ̀ lẹ́ẹ̀bẹ̀ lọ ní kínní sókè ẹ̀ bá yẹn dírẹ́sì inú ẹ̀ kó gbogbo àwọn nǹkan ńláńlá sí kínní sókè ẹ̀ kó rí bẹ́ẹ̀ ara tẹ́lẹ̀ pé jì lọ́yà bẹ́ẹ̀ ní ẹ̀ẹ́dẹ́ gbé sínú ilé kan lọ́wọ́ ìjẹ́ kínní tẹ́lẹ̀ gẹ́dẹ̀ mú wáyà ìwọ̀n anulé táwọn yóò dẹ̀ máa lò ó ti tán so àwọn yóò dẹ̀ dẹ́mọ́gbára wọn máa mú wọn kálukú máa yan náfìlà bẹ́ẹ̀ ẹ bá fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yóò ṣe ẹ bá fẹ́ ṣe lára yóò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí wọn ò ti pa ni tí wọn ìbáṣẹ nìkan lé zuri zúrì wọn kì í zúrì tí wọn ayé nìkan lé láti wọn ṣèkà sí òde alẹ́ ní mọgírì àbí ìṣe àìkọ́dọ̀ sí mọ́ṣáláṣí so kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá so mọ́ṣáláṣí náà fẹ́ kọ́ kẹ́lẹ́ pé òtún alọ́kọ́ mọ́ṣáláṣí sínú ilé táyọ̀ ṣẹ̀ máa wọnú géètì wọ́n ṣẹ̀ máa kò rí kò dá mọ́ṣáláṣí ó fún yìí ní àárín ibi kí àwọn èèyàn ó lẹ́tọ̀ sí ilé ọlọ́run ni ó yìí so kọ́lọ́n kó ṣàánú wa kó fún alágbòye ẹ̀sìn dáadáa so mo ti dáhùn question yẹn àbí mo ti dáhùn rẹ so wọ́n wá ń ṣàlàyé fún wa pé níbi question tó wà níbí náà ni pé àdúrà ìsèkọ́rọ̀ yìí pé ṣé èèyàn lè ṣe tó jẹ́ yìí pé èèyàn ò bẹ́ẹ̀ nìkan ṣe tó jẹ́ pé àwọn nǹkan téèyàn bá ń mú wá nínú àdúrà yẹn yóò jẹ́ pé ẹni ẹni yóò máa ṣàfitì rẹ̀ sí wẹ́ẹ́ tẹ́ka bá ní ká gbọ́ bí ìsìnkọ́rọ̀ ti wá òṣìṣẹ́ ọlọ́run bá kọ́ gba àwọn sọ̀hábà lẹ́yọ kọ̀ọ̀kan ni lórí ẹnìyàn kọ́ dàbà bá ànábì yìí pé ànábì wa bá mi ṣe ìsìnkọ́rọ̀ kò yẹn nìkan tó bá bá ànábì bẹ́ẹ̀ ó dẹ̀ simple tí yóò bá lè sọ àdúrà yẹn rárá yẹn ná fílà méjì tó bá parí ẹ̀tàn yẹn ìwọ náà gbé Yorùbá kọ́wọ́ má lè sọ alábàáràn gan ló Yorùbá ná fílà méjì tí so bẹ́ẹ̀ àwọn èèyàn wọn ò lè máa wà báyàn lórí àwọn kankan àwọn èèyàn bá wọn fa kí ní tí a fẹ́ ṣe igbó ni ó ti rí yóò dá náà ni so ìsì ọ̀tọ̀ ni pé ẹ̀yin ẹ máa bá ń ṣàdúrà lórí nkankan ohun báyàn ṣe ṣe kọ̀ọ̀rọ̀ kálukú lọ ṣe ṣe kọ̀ọ̀rọ̀ rẹ̀ ní fún ara rẹ̀ kì í ṣe nǹkan tí ẹ máa bá yàn ànábì ò sọ wọn àbánábì gbọ́dọ̀ ànábì wọn bá wọn ṣe but ẹ máa bá mi ṣàdúrà lórí kíní yìí òun ló dáa lórí kíní ẹ máa bá mi ṣe dùn àlè lórí kọ́lọ́run jẹ́ so ó tán nǹkan báyìí mo fẹ́ ṣe o ẹ máa bá mi ṣàdúrà yẹn lórí so Kùránì pé gbọ́dọ̀ wá jẹ́ ìṣèkọ́ ìṣèkọ́ rẹ̀ ànábì fún àwọn àṣàbà lẹ́yọ kọ̀ọ̀kan kí kálukú wọn máa dá sí i ẹ̀dọ́ wàá dẹ̀dẹ̀ kan lárúbáwá àwọn fún láàyè kí wọ́n sọ̀túnmọ́ rẹ̀ fún Yorùbá ìdógún abẹ́rẹ́ níbi Ọlọ́run nǹkan tí mo fẹ́ tọ́ pé rere bá ní láyé mi àti lálìkì àmọ́ Ọlọ́run sọ́jú ọ̀run pé aburú bá dẹ̀ ní Ọlọ́run lè kúrò fún mi níjọ́ yẹ pé ó máa dá jù lọ so simple so kọ́lọ́ba kó sànù wa so ẹ̀sìn bàbá ti bá wọn fẹ́ ká ṣe so wọn fẹ́ ká yẹ ká tún máa ń fi nǹkan míì so kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ ọ̀sán kan. náà ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn àfẹ́sìn wọ́n máa ń ṣègbìyànjú láti ṣàlàyé àwọn kankan fún wa. àwọn èèyàn yìí inú ẹ̀sìn náà ni wọ́n ti jáde kúrò bẹ̀rẹ̀ tí wọ́n ti wá di aligolat wọ́n ti kọjá ààlà nínú ẹ̀sìn. so ìkọjá ààlà wọn ó máa ń ní nǹkan ṣe pẹ̀lú àwọn nǹkan tó ṣe pé ó ṣe pàtàkì nínú ẹ̀sìn so tí èèyàn bá ti kọjá àlà pẹ̀lú ìrìn àdójẹ́ bó ṣe pàtàkì nínú ẹ̀sìn so èèyàn máa ń tara bẹ́ẹ̀ di kèfèrí inú tí ọ̀pọ̀lọpọ̀ wọn ní náà ni pé wọ́n gbé ẹnìkan tóbi jù so nítorí pọ̀ ní àwọn ṣíà ní sinmi báyìí wọ́n bẹ̀rẹ̀ àtòrí Ali wọ́n gbà pé gbogbo tó bá ṣe kò ní fọ́ọ̀tì kankan so wọ́n gbà pé oríṣiríṣi oríṣiríṣi nǹkan ni wọ́n pè ó lẹ́gbàá wọn gbà pé gbogbo àwọn tó ń já àwọn ọmọ rẹ̀ náà oríṣiríṣi nǹkan tó pè wọn náà nù so wọ́n á fi gbogbo bàdà ẹ̀sìn lẹ́lẹ̀ wọ́n á ṣàfihàn gbogbo bàdà sọ́dọ̀ ali ẹgbẹ́ ní sinai so tí wọ́n ń pèrún wọ́n fi ali sí adé máa ń pèrún so oríṣi gbogbo tó ń ṣe gbogbo bàdà tó ń ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ tó wọ́n kọ àyà kùránì nítorí ali torí wọ́n kọ́ orí kọ́ ali o ó jẹ́ ìkànnú àwọn tó jẹ́ pé ó jẹ́ ẹ̀dọ́ pé bóyá ó jẹ́ ànábí ọlọ́run ni o àbújá wà so wọ́n tara alẹ́ òjẹ́ tó jẹ́ kó sẹ́lọ́n tiẹ̀ òun ṣe ti gbèsè ayé ẹ̀ pẹ̀lú bó ti ṣe dáadáa ṣùgbọ́n àwọn ni wọ́n tara alẹ́ ó jẹ́ pé jésù náà ò sẹ́lọ́n àwọn èèyàn ló tara rẹ̀ ṣe nǹkan tí wọ́n ń ṣe so àwọn èèyàn yìí látara bẹ́ẹ̀ wọ́n ti change ẹ̀sìn wọ́n ti bàdálà dín so yẹ́ báyẹ̀ ti bàdálà dín so irú àwọn so àwọn gẹ́gẹ́ ní àwọn kan dáńkọ́ máa ń ní ni pé wọ́n pè ìṣesí àwọn èèyàn kọ́kọ́ nìyẹn pé táwọn bá dúró báyìí wọ́n gbogbo àwọn mùsùlùmí òkun kèfèrí so ìṣesí wọn ni wọ́n wá pé àwọn eléyìí ò kèfèrí ni wọ́n torí pé ní tí wọ́n ń ṣe yẹn wọ́n wá pé ẹni tí ò bá di gbà pé ali ẹgbẹ́ ní sàn tí ò bá di gbà ali ni òjíṣẹ́ ọlọ́run àbí kó gbà pé ali ni ó yẹ kó jẹ́ àlífà lẹ́yìn anabisa salam ìyọ ni bá wọn gbà pé odidi kèfèrí lọ́dọ̀ wọn mo wọ́n lè mọ̀ pé kèfèrí so mi ni kèfèrí torí ní ẹ̀yàn gbọ́dọ̀ nígbàgbọ́ ẹ̀yàn náà Islam so ara nǹkan tó sọ àwọn èèyàn di kèfèrí nìyẹn ìsọdí kèfèrí a máa wáyé irú àwọn amadíyá ní sin báyìí àwọn àfáà náà ni wọ́n tún jókòó wípé kí ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ lóòótọ́ wá wò láwùjọ lónìí a máa rí pé ah, mọ́sìkì ni mọ́sìkì ni mọ́sìkì tó yẹ kí mọ́sìkì amadíyá tó máa rí pé àjọ ń jọ ń ṣe pọ̀ àjọ ń múra wá pàjọ ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n ń sẹ́mi àwọn náà lè wà lórí ayé ṣùgbọ́n àlè tí ìdàgbàlà àbẹ́ àti ìmọ̀ kéwù ẹ̀dá àwọn afá ṣàlàyé tó wà lórí ayé pẹ̀lú àwọn kan tó ti kọ́ lẹ́lẹ̀ pé àwọn fẹ́ àwọn èèyàn yí àwọn débà wọn sọ̀rọ̀ ṣùgbọ́n gbà tí wọ́n gbọ́ gbogbo wọn mọ̀ pé ok látara bẹ́ẹ̀ kí làwọn náà pè náà ni pé wọ́n báyìí pé ok Ghulam Ahmad ní ìrì sinmi òun làwọn fún gbé ipò tó tóbi fún wọ́n gbé fún tó yẹ pé wọ́n pè é bí wọ́n pè é ní máàdì máàdì ò tí ì dé ẹ̀yìn ẹ̀ so ẹni yóò kì í ṣe máa di ọ̀ṣọ́nà máa gbé ẹnìkan bọ̀ tí ó jẹ́ máa di tí ó wà láti inú ìran òun so ó kọ ẹni jẹ́ Muhammad bin Abdullah ó kọ ló máa jẹ́ ọkọ òun ó kọ bàbá ló dẹ̀ máa jẹ́ ọkọ bàbá òun so ìtò ìṣọ́ ọlọ́run bá sọ lẹ́lẹ́ ni ó dẹ̀ máa jẹ́ ẹni kó máa wá nígbẹ̀yìn ayé so àwọn nǹkan wọ̀nyí àwọn takò wọ́n gbà pé Ghulam Ahmad wọ́n tún padà gbé Ghulam Ahmad ju bó tún ti yẹ lọ tẹ̀bí àwọn náà tún ló kọ kan dẹ́kun tún ní kankan dẹ́kun tún gbọ́dọ̀ fi Ghulam Ahmad sínú rẹ̀ tí wọ́n bá so oríṣiríṣi àwọn kan wọ̀nyí táwọn yẹn bá ti ń ṣe báyìí ìyẹn ti kúrò ní ìlànà tẹ́gí ni òtí Islam gbé tẹ́bá dẹ̀ àwọn náà wọ́n gbé ẹ gbọ́dọ̀ kírun ní mọ́ṣáláṣí kankan tó yàtọ̀ sí mọ́ṣáláṣí táwọn so ìgbà náà bá ṣe báwọn ẹgbẹ́ so ẹ gbọ́dọ̀ kírun bá kírun mọ́ṣáláṣí tó yàtọ̀ mọ́ṣáláṣí wọn omi pé kò ní nírun bẹ́ẹ̀ni àbíkú yóò kírun ní yàrá rẹ̀ so yóò dànù kiri so olóbi jẹ́ pé àwọn èèyàn yìí làwọn afáwọn gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ó jẹ́ àwọn nǹkan tó takò nǹkan tó gbé kiri òtẹ́sìn mú dání so ìgbàgbọ́ tẹ́ ẹ̀dẹ̀ nípa Jésù kò rí bẹ́ẹ̀ rárá wípé Jésù wọn kàn má gbélébu kò kú sórí àgbélébu ni ọlọ́mọ ni màmá kọ́ta lu àmà sọ̀là bò so ọlọ́mọ sàlàyé bó ti jẹ́ àwọn náà sọ pé rárá mánà táwọn gbọ́ yé ni àwọn náà ní tẹ̀fsìrì ní ṣé àti ní tẹ̀fsìrì ti tiẹ̀ gbogbo tẹ̀fsìrì táwọn wòye pátá yẹn àwọn ìka wúwẹ́ wọ́n ní tẹ̀fsìrì táwọn adé ọkà ọtí ní tẹ̀fsìrì ti tiẹ̀ kò ní sọ pé tẹ̀fsìrì bínú kẹsìrì ó ní pé tẹ̀fsìrì wọn lè ka tẹ̀fsìrì kìíní kẹsìrì ní ọlọ́run bá bẹ̀rẹ̀ ní pé gbogbo tẹ̀sí táwọn èèyàn yẹn ní ọlọ́run bòjì wọn sórílẹ̀ ayé tí wọn ó bá ta àárín ara wọn lẹ́yìn ó yẹ máa kí ibi wọn ti ń ta tẹ̀sí wọn sì máa wá bí tí wọn ti ń ta káàkiri kì í tẹ̀sí yẹn máa bá nu ṣọ́ọ̀bù káàkiri so wọn eré tafara àtàgàn tẹ́mi mọ̀ pé nǹkan tó wà ń kọ̀rọ̀ ni kò wá gbangba ọlọ́run ti ètò ọlọ́run lórí Islam lájẹ́ mọ́ ibi káwọn kan yẹn wọn so látara bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àràǹtà àwọn afáwò nìyẹn pé bá tẹ̀sí kan wà tí wọ́n gbé wá bá mi bí àwọn ṣí àròṣe tẹ bá rí mi ti ń túmọ̀ tẹ bá rí mi ti ń ṣe kínní so wọ́n sì túmọ̀ wọ́n kàn sábì tiẹ̀ sálì wọ́n sábì tiẹ̀ sálì wọ́n sábì tiẹ̀ sálì gbogbo nǹkan wọ́n sábì sábì tiẹ̀ ní kínní ni so tẹ̀sí ìdùn wọ́n sábì sábì tiẹ̀ sí àwọn gbogbo nǹkan lọ́lọ́run bò tí àwọn tó ṣáájú lò tù tó ṣiṣẹ́ lọ́run bò tù fáwọn èèyàn onímọ̀ tù so ló fi jẹ́ pé àwọn afáfẹ́ sọ pé àwọn èèyàn wọ́n kù díẹ̀ káàtó so wọ́n fẹ́ àwọn ìgbà tí wọ́n ti pè wọ́n pè wọ́n pè wọ́n pè èèyàn ṣùgbọ́n arábìnrin wọn ni kẹfẹ́rí làwọn èèyàn yìí so tí ó sì méjì mẹ́ so ló fi pé tí ó pa nìyẹn so kọ́ lọ́n máa fún wa ní àgbóyè ẹ̀sìn dáadáa. nam wẹ́ẹ́ nǹkan tó ṣẹlẹ̀ náà ni pé alhamdulilayi rárá mi wọ́n ní kí ló àwọn tí wọ́n jẹ́ àwọn ṣíà àwọn tí wọ́n jẹ́ àwọn afá Saudi èyí wọ́n sọ pé amadi lòun kó yẹ pé yóò lè wọ maka wọn nígbà bẹ́ẹ̀ wọ́n á pè ní kẹfẹ́ ṣùgbọ́n ara àwọn problem dání lórílẹ̀ ayé lónìí ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn tí ń ṣètò àjì náà wọ́n bọ́ sí ọ́ndà wípé àwọn tán já àwọn kèfèrí wọ́n wá ràn lọ́wọ́ lọ́dọ̀ wọn ìwọ́n ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn kèfèrí yẹn náà ó jẹ́ káwọn náà máa bẹ̀rù àwọn tán jẹ́ àwọn kèfèrí bí láyé ti wá di pé ó ti wá extend tó jẹ́ pé àwọn tán já àwọn ṣíà náà àwọn náà ń claim yìí pé alágbára kan làwọn náà because ibi tí ṣíà wà lórí Iran Iraq àwọn náà dẹ́gbà yìí pé àwọn lágbára ju Saudi lọ. iná mo fẹ́ iná mo fẹ́ iná mo fẹ́ ṣàlàyé fún yín kò yàtọ̀ sí pé kótó dìgbà náà gan wọ́n ti ń wá sí àjì tipẹ́ because ibi tí ali ti ṣèjọba ali ti ṣèjọba àwọn tó ti wọ́n gbàjọba lọ́wọ́ kìnìún ẹ̀yẹ àwọn ẹ̀yẹ gan rẹ́bù ni wọ́n against government láti lè ẹlẹ́wà ẹ̀yẹ wọn ò dúró pé wọ́n ti ní aláwọn kan náà pé ní àwọn kọ̀wárì rẹ́bù làwọn yẹn náà ẹ̀yẹ ní sẹ́yìn àwọn ṣíà náà rẹ́bù làwọn náà ṣe ẹ̀yẹ rẹ̀ sọ gbogbo wọn yẹn báyìí tí ẹnìkan bá wà tí ò bá recognize wọn so wọ́n máa máa takú ìjọba yẹn ni so àwọn náà lágbára kan bẹ́ẹ̀ pé wọ́n ti ní àwọn ìlú kan tí wọ́n gbà tẹ́gàn náà ní so ibi tí ara yẹn gbà wà nìyẹn so àtàrà pé àtàrà ali àwọn ọmọdọ́mọ ànábì kankan kan fáwọn ni wọ́n ti gbéléjú táyà kan náà rò pé à nǹkan tán gbéléjú náà ó fẹ́ jẹ́ nǹkan tí ó fẹ́ dáa tòbí jẹ́ pé àwọn tán ibùn lóbi jẹ́ káwọn yẹn lọ ẹlòmíì ò mọ sọ̀rọ̀ ńgbà mi ẹ̀rọ pé bẹ́ẹ̀ àwọn abẹ́ àbúrò ànífà gbé àwọn mistake kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ máa ń ṣàfihàn sí àbúrò ànífà tẹ́lẹ̀ àwọn kò ká máa fẹ́nu ń gbogbo àwọn ìmáàmù yẹn tán jẹ́ àwọn mọ́mọ́ àgbàgbà so ìkànnì àwọn jẹ́ àwọn àrọ́mọdọ́mọ Ali ó dìde pé òun fẹ́ jẹ́ òun fẹ́ jẹ́ àlífà nínú àwọn ẹlẹ́bùn yẹn bẹ̀rẹ̀ àwọn ẹnìkan ó dìde pé nínú àwọn ìdílé ànábí o èdòbẹ jẹ́ àlífà rẹ o wọ́n bá máa kìíní so kò tí sì sọ pé bẹ́ẹ̀ ó ti wá jẹ́ àìdá fún wọn ní kìíní so látara bẹ́ẹ̀ àwọn kan tó máa ń sábà ṣẹlẹ̀ nìyẹn pé àwọn náà ní power kan ẹgbẹ́ ní sẹ́yìn power wa ń kó power so ìjálẹ̀ ti wáyé láti lẹ́lẹ̀ wa ni ìjà tó ti ṣẹlẹ̀ nínú Islam ni láti lẹ́lẹ̀ tẹ́gbà àwọn mùsùlùmí dojúkọ ara wọn para wọn so ìdílé àwọn alùsùn náà ìjàmbá àwọn arí ni wípé ẹgbẹ́jà continue ìmọ̀ para wa ìdojúkọ ara wa so máa fẹ́ lágbára púpọ̀ jù so lẹ́kùn ó kú dà fún wọn láti ìgbà náà ló jẹ́ pé kìí ṣe pé ìjọsepọ̀ wà ṣùgbọ́n àwọn náà ráyè láti ṣe àwọn nǹkan tán mo yẹ pé àwọn gangan náà ní ike mọ́ka yẹn ò jọ wọn lójú nǹkan tí sàárè ali sàárè ali sàárè àwọn kíní sàárè gbogbo ẹ̀ kéèyàn ọlọ́bẹ̀ ojú mọ́ka lọ ojú mọ́ka àmì ẹ̀tẹ́ yẹn lọ lọ àwọn kan wà mọ́ka ni wọn rárá àwọn kan tó nígbàgbọ́ díẹ̀ ni wọ́n dábẹ́ wá mọ́ka ni so kí wọ́n náà wọ́n yọ̀ǹda fún wọn <laughs> ó kéwòn wa ni wọ́n gbà yìí pé ìmọ̀ àwọn tó tún wà tó gbà yìí pé èyí táwọn ṣe ní kíní yẹn o olólóore jù mọ́kàtà wà lọ tó tó dẹ̀ bẹ́ẹ̀ tó tó tó wọ́n gbà wọn olólóore jù lọ so oríṣi nǹkan náà tó pé tó jà kéde àwọn sóhun wọ́n ti ní àwọn nǹkan tí wọ́n ní so kọ́ lọ́ba kó sànù ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀. Ah. <laughs> wẹ́n ìgbẹ́lẹ́gbẹ̀lẹ́ náà ní pé ní ara àwọn wàhálà tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé lónìí ni ọ̀tẹ́ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ fún gbọ́dọ̀ ọ̀tẹ́ pé bẹ́ẹ̀ lómi rẹ̀ àwọn bí sínú ìjẹ́ amadi àbẹ̀rẹ̀ tó yẹ kó gangan ò mọ rí kinní yẹn tó bá sálámà sí yẹn yẹn dídán sálámà lọ́dọ̀ ẹgbẹ́ yẹn ló ṣe wípé òun gangan mọ kinní yẹn gangan tó mọ pàápàá tí ò wá ṣe kinní o tí ò wá nítorí náà ni pé kéèyàn fi kéèyàn téèyàn bá lè sọ bẹ́ẹ̀ ni pé nǹkan tó ń ṣe sóun mọ̀ ń pa rẹ̀ lọ́dọ̀ pé òun mọ̀ ń pa rẹ̀ òun èsì lè yí padà sódò náà ni pé tó bá sálámà gan kéèyàn mọ kéèyàn kéèyàn bí búrò náà ni ká máa sọ fáwọn tán jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn kìfìrí pé wa alaikum eh, so téèyàn ní ṣe kó wa alaikum salam so wọ́n yóò kó fún alágbòye ẹ̀sìn náà ìbẹ̀dù ìṣẹ́jú ìṣẹ́jú tó máa ń lò náà ni pé téèyàn bá tún ní nǹkan díẹ̀ tó jẹ́ bí ọ̀rọ̀ ọlọ́ba máa ń lò ní sábàbí gbogbo àwọn tó jẹ́ àwọn tí wọ́n wà lórí ìlànà kan tó jẹ́ àwọn bàbá wa tó ṣáájú lọ tó yẹ pé èèyàn ń ṣe dáadáa sí wọn dáadáa yẹn gẹ́gẹ́ ọkàn máa kí wọn lásán o èèyàn máa fún wọn ní àwọn nǹkan bí èèyàn bá ti lágbára mọ́ so ìmọ̀ ń jẹ́ káwọn òbí ò gbọ́rọ̀ èèyàn so dáadáa so method èèyàn lè lò nìyẹn ọlọ́pàá ò ní method kan pé kíní kan kan tí wọ́n fẹ́ lò fáwọn òbí yẹn ju pé ìwọ náà ló máa ronú ọ̀nà nígbà ní kẹ́ pé yẹn sábìlì ikma ikma yẹn náà ni yóò tún máa ronú so àwọn òbí èèyàn tí yẹn bá gbé nǹkan kan wà láàrin wọn àbí wọn ò gbọ́yàn yé pẹ̀lẹ́ sí yóò ṣe sùúrù tó pọ̀ fún ṣùgbọ́n dẹ̀ máa rí i pé nínú ọmọ àwọn èèyàn nìkan lèèyàn fẹ́ yàtọ̀ láàrin gbogbo wọn tòkè ní ọkọ̀ bẹ́ẹ̀ wo ni pé ìwọ ló ní fẹ́ wúlò ní gbogbo ọmọ àwọn ní ọ̀rọ̀ ẹ̀wọ̀ nìyẹn pé torí gébi tó lọ yìí ò ní sin òkú àwọn àbò ní ṣe kinní kan gbogbo àwọn ọ̀gá ló ní ṣe so owó nǹkan ẹ̀wọ̀n ti máa wò mọ́ ẹ láà pé ọmọ eléyìí kò ní ṣe àwọn eléyìí àwọn eléyìí ni ó sẹ́yìn àkíní kan ṣùgbọ́n wà jọ wọ́n lójú pẹ̀lú àwọn dáadáa àwọn rere wọn mo fẹ́ kó bá ń sọ̀rọ̀ wọn mo fẹ́ kó ṣe kíní kan so inú wọn mọ̀ dùn sí yàn wọn ní ọba ní owó lọ́wọ́ tí ò sí ní kankan àwọn òbí yẹn kìí káyàn sí rárá tí ẹ bá ní kankan kò sí bọ́rọ̀ ẹnu ẹ ti lè dùtò ló lè ṣe wá àsìkò wọn ní kọ́ sí so òun ní káyàn sí pé èèyàn ń ṣe kankan wọn ní ẹgbẹ́ yẹn kan bá ṣẹlẹ̀ tó ti fún wa lówó tó fún wa ní wàhálà tó ṣe dáadáa wọn kọ́ rẹ̀ yẹn sí tó lè jẹ́ pé yẹn náà tòró bá dẹ̀ wà dọ́wọ́ èèyàn bìkọ́ tó bá dọ́wọ́ èèyàn owó ṣòro náà o bẹ̀dín owó yẹn o èso téèyàn bá ní owó lọ́wọ́ téèyàn bá kọ́ ní kéde máa ní ti máa ní eh, twenty thousand màá yọ ten thousand fọ́ọ̀rẹ́ mi yìí ẹ̀yẹ twenty thousand yẹn ó dé gangan náà yóò ní ten thousand míì tún bọ̀ tó yẹ pé mò ń retí tó bá dé mo máa yọ fún un so twenty thousand yìí ẹ jẹ́ kí n kó síbi kan náà owó ṣòro yọ ẹ̀yẹ́ nìkan ó ṣòro yọ gan sùn ọ̀dẹ́yìn bá lè fi nira bìkọ́ yẹn tó ní owó torí bí one thousand ní ìsìn báyìí tó sì mú bí eight hundred naira tó kó fún òbí rẹ̀ ó ṣòro tó wò pé òun fẹ́ ẹ̀ ń di ọ̀ ó ṣòro ẹ̀rọ kan wò pé one thousand mi gan ò tí ì yó kí wọ́n fẹ́ nìkan fẹ́ fún so tó dẹ̀ òkú tí ò wò yí pé ọ̀la bọ́túnla àbíjọ́ mẹ́rin kí lòun ó jẹ ẹ̀yẹ̀ ló náà gbé kọ́kọ́ gbé ẹ̀jẹ̀ fún ẹni mo ọ̀pọ̀ lọ́wọ́ bó bọ̀ mí ní àbẹ́ọ́lá àbọ̀túnla so lọ́wọ́ gbé two hundred naira yóò yẹ kó tó mi lónìí ó yẹ kó tó mi lọ́la bẹ́ẹ̀ tìgbà tó bá ìdọ̀tún la máa rí mi ṣùgbọ́n àwọn ọmọ yẹn tá bá rí one thousand yẹn ànífẹ́ yọwọ́ kankan fún wọn a rò pé kò sì mọ̀ tí sọ́nà mi one thousand mọ́ kọ́ rí mọ̀ nìyí so èṣù máa ń jẹ́ kí kíní yẹn náà ò nira fún yàn owó máa ń ṣòro yọ gán nígbà tó yẹ kó nira nìyẹn lọ́yẹ́ pé tí yàrá ẹsẹ̀ sọ́dà kan tó nira ni kéèyàn tètè ṣe tó bá ní pé o ní one thousand lọ́wọ́ báyìí tó lè fẹ́ ṣe sọ́dà kan tó bá yẹ lè di ọ̀la o ò ní lè náwó yẹn mọ́ ìgbẹ́ bí òtún mọ̀tẹ́kọ̀ bá èdè ṣe ẹ̀wọ̀ ah, ẹ̀ bá ń gbowó ìṣọwọ́ ẹ̀ bá bá ti bá ń rẹ́ni tí mo fẹ́ fún ẹni kí wọ́n bá ń fún mọ̀tẹ́kọ̀ bá tún fi sẹ́pọ̀ rẹ̀ yìí tó ṣe kí o eh, eh, lè ní kíní ẹ̀gàn ṣe mọ́ ní kíní so ló jẹ́ pé àwọn òbí wa á mọ̀ try láti mọ̀ jẹ́ pé ó nira ó nira bìkan yóò wò pé kí n tó tọ́jú ọmọ mi kí n tó tọ́jú ara mi kí n tó tọ́jú kíní kan òbí kan àwọn kí máa lọ máa ni ṣùgbọ́n ká ṣe dáadáa sí dáadáa so kí ẹnu dẹ́ máa dúró tì wọ́n kó máa ṣe gbẹ so ọlọ́run bá máa ràn yín lọ́wọ́ pẹ̀lú ẹ̀ láti lè ṣe dáwà fún wọn so látara bẹ́ẹ̀ ọlọ́run bá wọ́n mi pé kí wọ́n gba dáwà yẹn kí wọ́n dẹ̀ gbọ́yé dáadáa so kọ́lọ́n kó fún àwọn òbí méjèèjì yín kọ́lọ́n bá wà fún wọn ní àgbọ́yé. táwọn kan fẹ́ ṣe nǹkan tí ò dáa èyàn ò ní fún wọn ní owó lásìkò yẹn nǹkan yẹn ó ṣe ni pé kéèyàn olóbi ṣe dáadáa tí ọba dáadáa yẹn síwájú kò ní dá tó bá ti ṣe dáadáa síwájú wà ní à ah, lásìkò tẹwàá yìí kò sí owó lọ́wọ́ mi <laughs> ẹ̀rọ kí náírà mi ṣe nu ó gbọ́ gbà yẹn gbọ́. àwọn òbí wa yìí táwọn wò yìí nítorí òkú wọn ń yá owó wọn ní gbèsè ilẹ̀ gan ẹ́sìrà. bẹ́ẹ̀ni tẹ́gbẹ́rì mi gan mo rẹ́ni tó kó. tó bá ti wá dẹ̀yìn òkú dáadáa dẹ̀yìn òkú ìgbà dẹ̀yìn àwọn máa ń ṣe ni pé ẹ wàá ṣe àwọn kankan ni pé ẹ̀yin fún wọn lówó kí wọ́n fi jẹun ni dẹ́yìn ó ra sọ fún ẹ fún ọ sí pé mo ní tí mo fún yín nù ní tó wàá tó wàá fi ṣe gbàná wà lẹ́bẹ̀ẹ́ tẹ́lẹ̀ gbàdó yẹn súnmọ́ ẹ̀ sọ fún ọ lẹ́yìn fi jẹun kù ah. ẹ̀yin náà ràn án lọ́wọ́ ní kíkẹ́ tó wà lórí so last one. Ah, gbogbo àwọn àdìsí tó ń ṣàlàyé fún wa pé a máa ṣe ìlọ́ra fún èèyàn lórí ẹ̀mí kò sọ wípé ọjọ́ tí ọlọ́run sọ pé èèyàn máa kú kò sọ pé yóò yí padà nǹkan tó kàn wá ṣe ni pé yóò ní ẹ̀mí pé èèyàn náà máa wò pé òun máa ní gígùn ẹ̀mí fún ara rẹ̀ yóò máa rí i pé ọlọ́run bá ń ṣe ìgbà àyè fún un lórí ìgbésí ayé tóbi pé òun náà bìkọ́ ẹlòmíì ò lólé ayé tẹ́ pé yóò máa rí i pé ìnira pọ̀ bẹ́ẹ̀ màdé wọn kọ́ wá lórí ayé pé ìrọ̀rùn pọ̀ mẹ́tò gbẹ wá rẹ̀ yóò dàgbà rẹ̀ pé ilé ayé ẹ̀fẹ̀ sí ni àwọn afá sọ pé tá a bá ní àgbọ́yé àdìsí yẹn o ọlọ́run bò lè lọ́rán ara ìsẹ̀mí ẹnì kankan ṣùgbọ́n lójú ẹ̀mí ọmọ èèyàn ọlọ́run bá máa jẹ́ kí ó dàgbà rẹ̀ pé ẹ̀mí èèyàn gùn nǹkan tẹ́ tẹ́ bá àwọn afá tó ṣáájú rẹ̀ lómi forty something years lọ láyé wọ́n lè lẹ́yìn rẹ̀ nǹkan tí wọ́n ṣe láyé kì í ṣe nǹkan kékeré nǹkan wọ́n contribute so dẹ́gẹ́ wọ́n dẹ́ dáhùn tí wọ́n ṣe àwọn afáàlà lánàá tí yàrá tí yàrá ló wọ́n máa ṣe tí àti wọ́n ṣe tí ayé òbí pa kò lè ṣerú tí wọ́n ṣe ọlọ́run ẹnì kan contribute dáadáa sílẹ̀ ayé so dẹ́yìn bá jẹ́ ní ti tọ́lọ́run ọba dáadáa yóò dàbí wà dẹ́ bá wo contribution rẹ̀ sílẹ̀ ayé wọ́n rò pé bóun ló ti contribute so olórí pé òun náà ọlọ́run ẹnì kan wọ́n wá ṣe ibi dáadáa ara nọ́sìwò nìyẹn ẹgbẹ́ ìfúnni ìlọ́ra ní kí ni oníṣẹ̀mí ilẹ̀ ayé táwọn afá gbà ìgbésẹ̀ ọlọ́run jẹ́sẹ̀mí ilẹ̀ ayé nìyẹn lọ́jọ́ pé ẹni báyìí pé bá jẹ́ kèfèrí ọlọ́ni á fún nísẹ̀mí tí ó fún kankan ẹgbẹ́ náà tẹ́gbẹ́dẹ́ ìjẹ́tukú bá dé báyìí ó pe àná ní mo ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lówó lọ yóò dàbí ẹ̀ lójú ẹ̀ wọ́n fẹ́ jẹ́ àwọn tí ń jẹ́ àwọn àfa àgàn kódà ìgbà mí àwọn tó bá jẹ́ ni ọlọ́run wa inú wa máa dùn yìí pé àwọn ti ọlọ́run ti sànú àwọn débì kan ìpè tí kú bá dé nìsín kò sí wàhálà kankan inú tí wọ́n máa dùn bẹ̀bẹ̀ tí àwọn tí wọ́n wọ́n ẹ̀rọ ọmọ bá ní pé bóòlù ti fẹ́ kú so láti bẹ ìmọ̀ ṣe ìmọ̀ ṣe àwọn dáadáa tọ́lọ̀ bá ní ká máa ṣe ìmọ̀ jẹ́ kí ó dá ìgbà rẹ pé ilé ayé èèyàn fẹ̀ sí ni so ìtọ́jú kí wọ́n jẹ́ kẹ́sìn ọ̀rọ̀ èèyàn lọ́rùn náà. àṣọ báwọn èèyàn náà àwọn èèyàn bẹ̀rẹ̀ pé sí kádàrà máa yí ìtàwọn afá alùsùnà ọ̀sán jama sọ pé kádàrà ò lè ṣùgbọ́n gbogbo nǹkan téèyàn ọba ṣe tí ìyẹn fi rò pé kádàrà yí inú kádàrà gangan náà ló wà sádàkọ̀ téèyàn fẹ́ ṣe inú kádàrà gangan náà ló wà ẹgbẹ́ ní ìṣètò ní ẹfẹ́ lówó lọ́wọ́ ní ìṣẹ́wọ́n wa ni pé èkó lẹ́ẹ̀tì lówó lọ́wọ́ ọlọ́run wa ni pé kẹ́nìkan wa sọ pé àwa ó sì mí lọ èkó ẹ̀rígẹ́ ni ẹ̀wá sẹ́ni ẹ̀ lé èkó sẹ́gbẹ́ kára wa kan ní ẹ̀rí sẹ́ni ẹ̀ lé èkó ẹ̀wá pàdé tó sànù yín bẹ̀rẹ̀ fi di olówó sẹ́gbẹ́ kára náà nù so sọ́dákọ̀ tẹ ẹ ṣe yẹn náà ẹ̀yẹ ọlọ́run ti kọ́ lẹ́rẹ̀ pé sọ́dákọ̀ tí ó ṣe nìyí o tí ó fi dolówó tí ó fi sórí rẹ̀ àdúrà náà ni àdúrà téèyàn ó ṣe rèé o tí ó ṣe kí ni o tí ó fi sórí rẹ̀ so o ti tán àdúrà náà wà ní àdúrà kan àdúrà pé ó ṣe ń káàbà tọ́lọ́mọ bó gbàdúrà yẹn ọlọ́mọ ń gbàdúrà ń káàbà yóò ti wà nù kára àgbẹ̀ ọlọ́mọ àti yóò dé káàbà yóò dé sàdúrà yẹn ọlọ́mọ bó dé gbàdúrà rẹ̀ ẹ̀jẹ̀ náà inú kára àgẹ̀gẹ̀ náà ní gbogbo kìíní yẹn wà gangan so kọ́lọ́n kó fún alágbóyè ọ̀rọ̀ rẹ̀.